بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí ti Islam mo sì kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ìdánilẹ́kọ̀ọ́ wa ní alẹ́ òní ó máa jẹ́ abala méjì ìṣíwájú déètì òní ni alẹ́ ọjọ́ sátidé òní ni alẹ́ sátidé déètì òní sì ni ọjọ́ kẹfà oṣù karùn-ún oṣù jùmọ́dá àlìhúlá ọdún fourteen forty three. ní abala àkọ́kọ́ ní ìjókòó wa ní, àkọlé rẹ̀ ni ìdájọ́ gbẹ́rẹ́ ìdájọ́ gbẹ́rẹ́ ní àná. ohun tó jẹ́ àkórí ọ̀rọ̀ wa òun ni àgbọ́yé ẹbọ àti oògùn. àkọlé tòní lábala kan yóò máa jẹ́ ìtẹ̀síwájú fún ọ̀rọ̀ àná. gẹ́gẹ́ bí yóò ṣe tún jẹ́ ẹ̀ka kan nínú ẹ̀ka oògùn. gbẹ́rẹ́ ó jẹ́ ìlànà kan tí ó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá. gbẹ́rẹ́ sínsín ó jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà ìlò oògùn ní ilẹ̀ Yorùbá àwọn ọ̀nà ìlò oògùn àwọn ọ̀nà ìlò oògùn ó ní iye lọ́dọ̀ Yorùbá ọ̀kan pàtàkì ni gbẹ́rẹ́ gbẹ́rẹ́ sísín. nínú àwọn ìlànà ìlò oògùn nílẹ̀ Yorùbá àṣejẹ́ wà nínú ẹ̀ àgbo ọ wà nínú ẹ̀ ìfọ́kọmu ọ wà nínú ẹ̀ àbùsárí ó wà nínú ẹ̀ ìfi nǹkan kọ́ra ìfi nǹkan kọ́ ara ilé ó wà nínú ẹ̀ ìrìmọ́lẹ̀ ó wà nínú ẹ̀ agúnmu ó wà nínú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìkọ̀ọ̀kan àwọn ìlò ògùn wọ̀nyí ní ọ̀dọ̀ Yorùbá ló ní ipò tí ó wà nínú Islam ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìlò ògùn ló jẹ́ halal ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọn ò lo ọkọ méjì ju ká pè ní haram tàbí ẹbọ. ní alẹ́ òní mi ò ní yà lọ sí ọ̀tún mi ò ní yà lọ sí òsì. Si màá lọ tààrà sórí ìdájọ́ gbẹ́rẹ́ mo kí ń káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ìkànnì Taalim TV. nínú ọ̀nà tí òfin Islam tó máa ń lò lórí àwọn nǹkan tí kìí ṣe ìjọsìn òun ni pé ohun tí kìí bá ti ṣe ìjọsìn ìpìlẹ̀ òfin ẹ̀sìn lórí wọn ni pé ẹ̀tọ́ ni wọ́n àyàfi tí a bá rí ọ̀rọ̀ tá ní anas anas àyàfi tí a bá rí ọ̀rọ̀ yálà láti inú alukur'an tàbí láti inú hadith tó wáyé lórí ẹ̀. E tó ń ṣe é ní èèwọ̀ nígbà náà látò gbà pé nǹkan náà jẹ́ èèwọ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò wà lórí òfin ìpìlẹ̀ pé al-aslufil ashiya al halal ìpìlẹ̀ lórí gbogbo nǹkan yàtọ̀ sí ohun tó bá jẹ́ ìjọsìn òun ni pé nǹkan náà ó lẹ́tọ̀ọ́ ìpìlẹ̀ nìyẹn bí ó bá jẹ́ ìjọsìn ni a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ bóyá bíi asọ́láàt bóyá bíi azikiri bóyá bíi àtọ̀wáàf bóyá bíi asọ́ùm bóyá bíi àlẹ́ ìtìkáàf bóyá bíi àdùá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òfin ìpìlẹ̀ lórí ẹ̀ ni pé kárí àṣẹ látọ̀dọ̀ àlọ́ọ̀ pé ká ṣe nǹkan náà. ohun kan ò ní jẹ́ ìjọsìn kó wá jẹ́ ohun tó lẹ́tọ̀ nípìlẹ̀ láì rí násù kankan rárá o rárá. ló fi jẹ́ pé ìwá ìṣọ́ra kú òun bí ìjọsìn òun nìpìlẹ̀ títí tá a fi rí násù tó ní ká ṣe é. tí ọba ti síná sù tó ní ká ṣe ìjọsìn kan àní ṣe é ìyẹn ló fà á tó o rí wa tá a bá gbógun ti sọ̀látòlì fàátì ohun tí nọ́ọ̀sù wá lórí ẹ̀ ni pé ẹ ṣe àsàlátù nọ́ọ̀sù ti kùránù nù nọ́ọ̀sù ti hadísì ọwọ́ aṣọ àsàlátù tá a ṣe. kọwaa wá sí násù kankan nínú Quran tàbí àdíìsì anabi tó sọ̀rọ̀ lórí sọ̀làtòlè fàátì ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ ṣe é. ẹni tó bá fẹ́ wá ṣìnà ni ó wá máa mú oríṣiríṣi ìjọsìn wá tí ó mọ̀ ní kò sí tó burú ń bẹ kò sí tó burú ń bẹ ànábì ò ní á mọ̀ ṣe é. ànábì ò ní a má ṣe é no ìjọsìn àṣẹ ẹṣẹ ló máa síwájú tí ó bá ti sí àṣẹ ẹṣẹ àní ṣe. ẹgẹ tó fún alápẹẹrẹ kan ká lè mọ ìyàtọ̀ láàrin ìjọsìn àti nǹkan tí kìí ṣe ìjọsìn nípìlẹ̀ tí a bá ṣe ìkọ́ ọmọ tán nínú mọ́sálásí àwọn mọ́sálásí kan wọ́n wá sọ pé kí ni a máa wí náà wọ́n ní la ilaha illallahu mo ti gbàgbé tí a máa sọ tí a máa ṣe ìkọ́ ọmọ nínú mọ́sálásí wọ́n máa ń wí gbólóhùn kan tẹ̀lé kọ̀ọ̀mà láìláà ìlàláhù wádàwú láṣẹ̀rí kàláhù àwọn kan máa ń wí ṣé ẹ mọ̀ pé afẹ́jọ́sìn ni gbólóhùn yẹn dà á pọ̀ láìláà ìlàlọ́ kò sí ọlọ́run kan tí a gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi Allah wàdáhù òun nìkan ni láṣẹrí ìkálà kò ní akẹgbẹ́ gbólóhùn tẹ́sìn ní ká wí láwọn àyè kan ni ṣùgbọ́n ní ààyè yẹn pé tá a bá ṣe ìkọ́ ọmọ tán kò sí násù kan tó ní ká tún sọ̀rọ̀ bó ti wulẹ̀ wù kí ọ̀rọ̀ náà dáa tó kò wọlé ní ààyè yẹn lórí ẹ̀rí wípé a kì í ṣe nǹkan kankan níjọ́sìn àfi tá a bá rí àlè amúrù àlè amúrù àlè yìí àfi tá a bá rí àṣẹ tó wá lórí ẹ̀. ló fi já sí wípé ìjọ́sìn àṣẹ la máa fi ṣe ìjọsìn àṣẹ ọ̀rọ̀ látinú Quran tàbí látinú hadith anabi sallallahu alayhi wa sallam àmọ́ ohun tí kì bá ti ṣe ìjọsìn ọ̀kan pàtàkì nínú ohun tí kì ṣe ìjọsìn òun ni aspẹ́kìtì atib medicine oògùn nípìlẹ̀ àtewé ni àtegbò ni àtẹranko ni ó jẹ́ halal àyàfi èyí tí ọ̀rọ̀ bá wáyé lórí ẹ̀ pé èèwọ̀ ni nígbà náà ó di èèwọ̀. ìyẹn ni òfin ìpìlẹ̀ nínú ṣẹ̀ríà àti ọlọ́run a wá yanjú ọ̀rọ̀ yìí pẹ̀lú òfin ìpìlẹ̀ a yanjú ẹ̀ pẹ̀lú òfin ìpìlẹ̀ ó ti yé wa wípé oògùn kò bọ́ sí abẹ́ ìbáadà so ká má retí àṣẹ tí ó sọ pé ẹ mu àgbo ẹ ẹ ẹ ẹ lo àgbo mu ẹ sín gbẹ́rẹ́ ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dámọ̀rin tí a ṣe yẹn ṣùgbọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ tá a máa retí lórí ohun tó jẹ mọ́ àlẹ́ àádà ìṣesí ọmọnìyàn òun ni àtàrím àtàrím ìṣe nǹkan léèwọ̀ àwa ní rí ìṣe nǹkan léèwọ̀ àfi kó jẹ́ nínú Qur'an tàbí nínú hadith gbẹ́rẹ́ sísín ǹjẹ́ a rí nọ́ọ̀sù kan lórí ẹ̀ nínú Quran tó ṣe léèwọ̀ kò sí kò sí. ǹjẹ́ a rí nọ́ọ̀sù kan nínú nínú hadith anabi tó ṣe léèwọ̀ ó dàbí ẹni pé ó wà. ó dàbí ẹni pé ó wà ìdí tí mo sọ pé ó dàbí ẹni pé ó wà ni pé orúkọ tí wọ́n ń pe gbẹ́rẹ́ ní èdè lárúbáwá òun ni àlefásdù àlefásdù faf sọ́ọ̀d àti dal ok kò wá sí àdísì kankan tí ọ̀dà akọ àlèfásídù kò sí lọ gúgù fún wò o lè rí kẹ́límà fásídù nínú Quran o lè rí nínú hadith anabi sallallahu alaihi wasallam. sallam ṣùgbọ́n ó dàbí ẹni pé a rí ọ̀rọ̀ méjì tó ní í ṣe pẹ̀lú fásitù gbẹ́rẹ́ sísín nínú hadith anabi sallallahu alayhi wa sallam nítorí pé gbẹ́rẹ́ sísín òun ni kí a fi blade tàbí ọ̀bẹ blade tàbí ọ̀bẹ ká fi tọ́ ara kí ẹ̀jẹ̀ jáde ń bẹ̀ ká fi tọ́ ara kí ẹ̀jẹ̀ jáde níbẹ̀. ó wá dàbí ẹni pé a rí hadíìsì ànábì sallallahu alayhi wa tó ní í ṣe pẹ̀lú ohun jọ mọ́ ká fi nǹkan tó ara kẹ́jẹ̀ jáde ń bẹ̀ ká wá fi nǹkan ra ojú rẹ̀ ó dàbí ẹni pé a rí àdísì méjì tí ọ̀kan ń ṣe é ní èèwọ̀ tómìíràn sì ń ṣe é ní ẹ̀tọ́ tí ọ̀kan ń ṣe é ní èèwọ̀ tó mìíràn sì ń ṣe é ní ẹ̀tọ́ hadithi tó sọ nípa ìlà kíkọ tó ń ṣe ìlà kíkọ sára tó ń ṣe ní èèwọ̀ ṣẹ̀rántí rẹ̀ wípé nínú Islam wọ́n ṣe kákọlà sára wọ́n ṣe ní èèwọ̀ ẹni tó bá sì fẹ́ kọlà abẹ náà ni ó mú tí ó fi ya ara rẹ̀ ó lè jẹ́ ojú ó sì lè jẹ́ ara ok àdéhìsì wá wá tó ń ṣe fífi àpá síra ẹni lára. àdìsí wa tó ń làánà ẹni tí ọba ń ṣe bẹ́ẹ̀ ẹni tó gbé ara rẹ̀ lọ sílé olóòlà pé ẹ bá mi kọlà sára àti ẹni tí ó jẹ́ olóòlà tí ń kọlà sí ara. ànábì ṣẹ́bi ilé àwọn méjèèjì ìṣẹ́bi ilé yẹn ti túmọ̀ sí wípé wọn ò fẹ́ ká máa ya nǹkan sí ara wa ìran ìya nǹkan síra ẹni lára òun ni gbẹrẹ náà wá wà. ní abala abẹ yẹn a pè gbẹrẹ a pè ní haram. a pè gbẹ́rẹ́ ní kíni a pè ní haramun òfin tó de ìlà òní ó di gbẹ́rẹ́ nítorí wípé ojú ìlà kan lè tóbi ju ojú gbẹ́rẹ́ lọ ni. ṣùgbọ́n ohun kan náà ló so wọ́n pọ̀ wọ́n fi abẹ ya awọ ara wọ́n sì ku nǹkan sí lójú wọ́n ku nǹkan sí lójú ẹ sì rí wípé ìlà kan bẹ tẹ́ ń pè ní kẹ́kẹ́ nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe báyìí bí ẹnìkan bá fẹ́ sín gbẹ́rẹ́ tí ò tí ẹ̀xpáàtì òun náà fà tó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wojú haúsá míì ẹ ṣe bí gbẹ́rẹ́ ló sín sójú ni tó bá kọlà tí ó jẹ́ kéékèèké kéékèèké kéékèèké tí wọ́n sin jọ síbẹ̀ díàfọ̀ níná híyà yẹn ní abala yẹn a lè sọ pé òfin tó de ìlà kíkọ náà ló di náà ló de gbẹrẹ sísín ní ojú kejì àtúnwárí náà sùn nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí ó tún sọ̀rọ̀ tá tún ń gbòòrùn o níbẹ̀ kódà bí ò dáa kọ àmọ́ tí à ń gbòòrùn níbẹ̀ òun náà ni hadisi anabi sallallahu alaihi tó ṣe hijama ní ẹ̀tọ́ hijama. kò sí bí a ṣe fẹ́ ṣe ìjàámà tá à ní sín ojú ibẹ̀ nígbẹ́rẹ́. ìjàámà sì jẹ́ ẹ̀tọ́. kí wá ní máa fa ìjàámà. òun náà ń pè ní dídégò dídégò. ó gbajúmọ̀ láàrin àwọn haúsá dáadáa dídégò ànábì sallallahu alayhi wa sallam ó dégò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà àwọn náà dégò rí nínú ìlànà oògùn tí ànábì bá láyé tó sì faramọ́ ìjàámọ̀ jẹ́ kan nínú ẹ̀ wọ́n máa ń ṣe ìjàámà sí abala ibi tí ara bá ti ń ni ènìyàn abala ibi tí ara bá ti ń ro ènìyàn kódà kò síbi tí wọn kì í ṣe ìjàámà sí nínú gbogbo ẹ̀yà ara àfi àtẹ́lẹsẹ̀ àti àtẹ́lẹwọ́ àtẹ́lẹsẹ̀ àti àtẹ́lẹwọ́ nìkan ni wọn kì í ṣe ìjàmọ̀ sí ẹni tó bá sì ti ṣe ìjàmọ̀ rí yóò mọ̀ dájú wípé ìjàmọ̀ ò lè ṣẹlẹ̀ láìsìn gbẹ́rẹ́ síbẹ̀ nítorí pé ohun tí wọ́n ń pè ní ìjàmọ̀ ni pé wọ́n á mú kọ́ọ̀pù yẹn àwọn olóyìnbó ń pè ní cupping c u p i n g wọ́n á fi lé onítọ̀hún lára níbi tó bá sọ pé ń ro òun wọ́n á wá pọ́ǹpù ẹ̀ wọ́n á pọ́ǹpù ibi tí wọ́n dé yẹn àwa sùké wá tó bá ti sùké wọ́n á ṣí kọ́ọ̀pù yẹn lẹ́ẹ̀kan náà tí bá ti ṣí wọ́n wà á sá ní wọ́n sá ní ojú ibẹ̀ yẹn wọ́n á sá ní wọ́n á tún wá dé e padà wọ́n á tún pọ́ǹpù ẹ̀ ohun tá a máa rí ni pé àwọn ẹ̀jẹ̀ kan ó máa jà òye tí ń bẹ lábẹ́ eléyìí ni pé ohunkóhun tí bá ń da ẹ̀dá láàmú láàgọ́ ara inú ẹ̀jẹ̀ ni máa wà nígbà tí wàhálà bá dé bá ọ̀pá ẹ̀jẹ̀ nínú ara ara ó sì máa ro onítọ̀hún ibi tí wàhálà bá sì ti dé bá ọ̀pá ẹ̀jẹ̀ nínú ara ẹ̀jẹ̀ ẹbẹ̀ yóò ti bàjẹ́ ẹ̀jẹ̀ tó wá bàjẹ́ yẹn òní wọn wá dọ́gbọ́n fà jáde ẹ̀jẹ̀ díẹ̀ tí ó bàjẹ́ yóò bà jáde o ṣùgbọ́n èyí tí wọ́n fẹ́ fà jáde gangan ni ẹ̀jẹ̀ tó ti bàjẹ́ látara ìdíwọ́ tó bá nínú ọ̀pá rẹ̀.